ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مذل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال الدكتور المطري حفظه الله تعالى عن رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من لم يبيت الصيام قبل الفجر فلا صيام له رواه النسائي وصححه الباني رحمه الله تعالى الله سبحانه وتعالى صلاة اسمه نبي محمد صلى الله عليه وسلم إن شاء الله أنا كسوج لدي أبي وعدت حديث نبي محمد صلى الله عليه وسلم نقبع أولئك a máa tẹ̀síwájú lórí àdéhìí mọ́kàn méjìlélógún àdéhìí twenty two tó wá láti ọ̀dọ̀ Hafsa radiyallahu ta'ala anha ó ní anábì sallallahu alayhi wa sallam ní mẹ́lẹ̀ yubayyi siyam qabla al-fajr ẹnikẹ́ni tí ó bá ti fi àníyàn nílẹ̀ fún ààwẹ̀ síwájú kí àlùfájà rí òdodo kó tó yọ fàlàsùyà ànàlà ẹnu nù kò ní ààwẹ̀ tó bá gbààwẹ̀ lẹ́yìn ìgbà náà tó ń túmọ̀ sí pé a gbọ́dọ̀ fi àníyàn pé mo fẹ́ gbààwẹ̀ ẹ̀rín ilẹ̀ lórí ọkàn ní síwájú kí àlùfájà rí òdodo kó tó yọ fàlàsùyà ànàlà ẹnu nù kí wọ́n tó pè é tó bá rẹ pé lẹ́yìn ìgbà tí wọ́n pè aṣọ láti tán òun nìyẹn tó wá tó ń lé lánìyàn fóun fẹ́ gbá rẹ̀ àwòye nìyí kò lálàáfíà eléyìí tí a sọ yìí ó ń bẹ fún ààwẹ̀ ọ̀ranyàn bí ààwẹ̀ rọ̀mùbọ́n àbí ààwẹ̀ míì tó jẹ́ ọ̀ranyàn lé wa lórí ẹ̀rí ààwẹ̀ tí kìí ṣe ọ̀ranyàn bí ààwẹ̀ náfìlà àwọn ọjọ́ monday ọjọ́ alamisi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ààwẹ̀ àdágbà tí kì í ṣọ̀rọ̀ yẹn lé léni lórí kò pọn dandan kéèyàn ní àníyàn rẹ̀ síwájú àlùfájà rí ìyẹn a máa ní àníyàn rẹ̀ lọ́sàn-án ní lẹ́yìn ìrun àlàáfáà rè ní àbí ìrun àyílà ní sígbà tí wọ́n lè lánàá àtìkú yẹn àmọ́ èyí tó bá ní ṣe pẹ̀lú àwẹ̀ ọ̀ranyàn ó pọn dandan kí àníyàn tó ti mọ ká ti fi àníyàn ẹ̀ nílẹ̀ ṣíwájú kí àlùfáàjà rí òdodo kó tó lọ. ṣíṣe ni nǹkan tí a ń pè ní àníyàn ẹ bá ti máa ṣe fún wa tá a máa ṣàlàyé lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn onímọ̀ ẹ̀sìn wọ́n máa ní àníyàn tó màálùú ha àlùfáàjà àníyàn tá a rí yẹn orí ọkàn inú ọkàn onímọ̀ gbé ìṣe nǹkan tí yẹn máa fi ẹnu sọ tá a bá ń fi fẹnu sọ ká mọ̀ pé lẹ́yìn kì í ṣe àníyàn inú ọkàn ni àníyàn máa ń gbé ìyẹn fẹnu sọ gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣe ìpalẹ̀mọ́ fún àlámọ̀ rí kan ẹnìyẹn sì ní àníyàn lé lórí nìyẹn ló bá fẹ́rẹ̀ múyàn sí ẹni bí ẹrù láti rìnrìn àjò ẹnìyẹn ti láníyàn rìnrìn àjò ló bá fi lè múyàn tí yẹn bá fi dìde ó lóun fẹ́ jẹ sàárì ẹni yẹn ti láníyàn nìyẹn so kì í ṣe nàwáìtù ana súnmọ́ ramadana تسعة وعشرين يوما أو ثلاثين يوما لم أمر مرضا شديدا ولم أسافر سفرا بعيدا لله بيتي àwọn nǹkan máa ń sọ eléyìí ni kò lálàáfíà bó ṣe wulẹ̀ kó mọ̀ so àníyàn orí ọkàn orí máa ń rí gbogbo tábà tó ń pè láníyàn pátá orí ọkàn rẹ̀ tí ó bá ṣàlùwàlá àníyàn síwájú kéjì náà wáyé sí orí ọkàn rẹ̀ a ṣe àmọ̀ pé afẹ́ ṣàlùwàlá lóbìnrin mú wájú àbídí bí tá a bomi sínú àgé tá a sì jókòó tá a sì bisimilá àníyàn ti gbáwájú a kò ṣiṣẹ́ lẹ́yìn ó bá jẹun jẹ máa ló fi lè mú yàn síyàn jókòó síyàn gbóúnjẹ síwájú àmọ́ gbóúnjẹ síwájú èèyàn ká fi ṣíwọ́ àá àníyàn ti gbáwájú àwa nígbù òkèlè tán ká mọ wá níwọ ọlọ́run mo dà níyàn mo fẹ́ ju òkèlè sẹ́nu kìnìyàn ti jọ gbígbà tí àlàáfíà ò fẹ́ ẹ pé tó lára ẹni síyàn bá ń ṣe báwọn bẹ́ẹ̀ ni ọ̀lẹ́ṣẹ̀ lé níbi ẹ̀sìn náà táwa dúró táwa nígbà tí yàn mọ tí ó kàn tẹ́sí òye ni tó ni so àníyàn tó mahadora atọ́lù àníyàn tí yàn bá ní lórí ọkàn ní máa ń gbé bí alfasad bí alfasad wà sàlàyé tó ń lé àmàlí èyí tí ó dáa nínú iṣẹ́ tí yóò ṣe àti èyí tí kò ní dáa bí yàn bá ṣe láàrin yàn lọ́kàn rẹ̀ gbogbo ẹ̀ so eléyìí ò ní káàdì mú lábẹ́ bẹ́ẹ̀ ní ìrántí alẹ́ tèmi òun ni alẹ́ tí a máa rántí bóyá oṣù Ramadan ó là bí ó ti là ó yọ bí ó ti yọ tó bá yọ a máa rántí ìkéde lọ́dọ̀ lórí gbogbo mùsùlùmí jákèjádò nílùú Nàìjíríà òun náà là ń pè ní Sultanu al-Muslimin yóò kéde fún wa pé wọ́n ti rí oṣù lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí àti gbogbo àwọn iṣẹ́ takuntakun tí wọ́n máa ń ṣe tí kìí ṣiṣẹ́ kékeré tí wọ́n máa ń ṣe kó tó lè ànáǹsì rẹ̀ wọ́n máa ànáǹsì tí wọ́n fi rí oṣù ọ̀nàbọ́n ló bẹ̀rẹ̀ lọ́la á mọ abẹ́rẹ́ àwẹ̀ pẹ̀lú òbí ọlọ́run àmọ́ tó bá sọ fún wa pé wọ́n rí oṣù ọjọ́ tèmi yóò mọ̀ jẹ́ ọjọ́ ìtọ́lá yóò mọ jẹ́ ọgbọ̀n fún shawwal ramadan yóò bẹ̀rẹ̀ níjọ́ alamisi ọjọ́ sọ́ọ̀sì so kó dé kálukú wa kánú ẹni lọ́kàn ìbẹ̀rẹ̀ àwẹ̀ ọmọgán kété tábàdà ti róṣù kánú lọ́kàn tábà ti ní lọ́kàn á ah, wọ́n ti rí róṣù alihamdulilah ẹ̀sìn tán náà ló bá ti di sáré àájẹ̀dẹ̀ àájẹun àájẹ sáré. àti ní àníyàn ààwẹ̀ mu àmọ́ ká máa wá nínú àwọn èjì eléyìí ni aniyan mu lálàáfíà bó eleyii ni ko lalaafia وقال عن عائشة رضي الله تعالى عنها قالت دخل علي النبي صلى الله عليه وسلم ذات يوم فقال هل عندكم شيء فقلنا لا قال فإني إذا صائم ثم أتانا يوم آخر فقلنا يا رسول الله اهدي لنا حيث فقال أرينيه فلقد أصبعت صاحما فأكل رواه مسلم يا وعائشة رضي الله تعالى عنها هنا نبي محمد صلى الله عليه وسلم هو سليوهم سياراهم ní àárọ̀ أنا kan ànábì wa bẹ́ẹ̀ lọ́wọ́ òun pé hal indakun ṣe jẹ ní ẹ̀yọ́ wa náà ti máa ń bè pa ah, ìwọ lájẹ láàárọ̀ yìí o ìyá wa ìyẹn ni ìyàwó ìwọ lájẹ kí ní bẹ́ẹ̀ lé nígbà míì wọ́n là ní dòdò wọ́n là ní rẹ̀ tẹ̀lé ẹ̀ lọ sí gbogbo wa ká jẹ láàárọ̀ náà lànà bí ìlú àyà àìsàn rẹ̀ yọ̀ náà òkè aláàbíyá pé ǹjẹ́ tá a lè jẹ́ bẹ́ẹ̀ àìsàn ah, ni kò sí nǹkan kan lé o kò sí nǹkan kan lé o fọkúnnala olóhùn ní kò sí nǹkan kan lé o. فقال النبي صلى الله عليه وسلم فإني إذا صائم صح jẹ́ sọ́ di àwẹ̀ mo ti sọ́ dá àwẹ̀ mu láàárọ̀ lànà bẹ̀rẹ̀ sí ní ládìyẹ fún òun sọ di àwẹ̀ jẹ̀mọ́ àmọ́ inú hadithi yìí wípé ó ṣẹlẹ̀ muhammad sallallahu alayhi wa sallam bọ́lá ṣe fi gbogbo ọrọ̀ ayé ló ṣe fi kẹ́ ẹ tó àti ìjà síwájú ayé àti ìjà síwájú àlùkìyà náà ó ṣe fi kẹ́ ẹ tó jọ̀mọ́ àmọ́ wáyé lọ́pọ̀lọpọ̀ gbà tí jíjẹ fún mu tí ó le koko fánàbí sallallahu alaihi wa sallam nígbà míì wọn lóṣù mẹ́ta wọ́n lè mọ́ gbé agbádá wọ́n lè mọ́ gbé súná jọ̀mọ́ amẹ́rẹ́ tó bẹ́ẹ̀ tó kò lè bẹ lọ́rùn kọ́lọ́run kó kó ṣìnà fún un ó lè bẹ lọ́rùn ṣùgbọ́n ẹni tó máa ń pè láṣíwájú gbogbo tó bá ṣẹlẹ̀ sí ọmọ ewu ẹ̀yìn a gbọ́dọ̀ rí kọ̀ṣẹ̀lẹ̀ lára rẹ̀ òun ni ọmọ ẹ̀yìn ó fi ní fọkànbalẹ̀ pé áá eléyìí tó ń ṣe léyìí ó ṣàṣíwájú wa òun ni ọmọ ènìyàn ó fi máa tí ó fi bá tó bá ṣẹlẹ̀ sí lò lókùnkùn ìgbà tó bá rí bó ṣẹlẹ̀ sí aṣíwájú ó ṣe tó sùúrù tó gbà fọlọ́run tí ó torí ẹ̀ fẹ̀sìn ọlọ́run lẹ̀ tó torí ẹ̀ tàbásòfin ọlọ́run ọlọ́run bá sọ fúnra kọ hàmì kẹrì ọlọ́run ni wọlé tuntun ẹ̀rọ òhù tí a kíákì tẹ bá tẹ̀lé muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ni ẹ mọ̀ náà torí ẹ̀ ló dá sí pé a máa wáyé bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ ìyá nàbì sallallahu alayhi wa sallam tí ò ní sìn kankan fún ọ̀lẹ́ nàbẹ máa ń sọ àìlóúnjẹ lé nígbà míì a máa sọ di ààrẹ òun lákàyè torí ẹ lè dẹ́kun gbé ẹsọ fún wa ààwẹ̀ náfìlà òun ò lè pọn dandan kéèyàn mú àníyàn wa síwájú àlùfájà ni ọ̀ràn yẹn ni àwọn àwẹ̀ ọ̀ràn yẹn la máa ń ṣe báwọn àmọ́ àwẹ̀ náfìlà tàbá ti rí pẹ́tọ̀ àfẹ́gbà àgbà lọ náà nìyẹn kódà bí ẹ bá pinnu ẹ̀ ní ìtẹ́gbẹ́ agbó án lókùngbà tí o bá yẹ ti jẹun tí o ti mu tí o ti ṣe ju máa ń bá ọ̀rọ̀ jẹ́ látìgbà tí àfájáde ti yọ tọ̀ látàkùn yẹn nìyí kó mọ́ gba ọ̀rọ̀ lọ bẹ́ẹ̀. ثم كان يوما آخر فقلنا يا رسول الله اهدي لنا حيث هي عائشة رضي الله تعالى عنها ولما النبي صلى الله عليه وسلم في أسس الشلبيه tó wá pé à ah, èrò ló wà àní kankan lé àmọ́ ẹnìkan mú ẹ̀bùn wá ó ní ẹnìkan mú ẹ̀bùn wá ẹ̀bùn ni wọ́n tó ní éṣù éṣù òun ni búrẹ́dì búrẹ́dì sunsun náà ń pè báwọn wọn mú wá faqad anabi sallallahu alayhi wa sallam wa ni arinihi ah, ẹnu wá ẹnu wá falakọ asibáhàtì sọ́ọ̀ṣì náà torí pé mo ti wà láwẹ̀ tẹ́lẹ̀ láàárọ̀ yìí àmọ́ gbà tẹ́ sí lóúnjẹ lé tọ̀ ẹ̀mú búrẹ́dì wa kí n jẹun. àmọ́ gbọ́ yé bẹ́ẹ̀ wípé àwọn tó máa tún pè ní àwẹ̀ náà fi hàn monday thursday gbogbo ọ̀rẹ́ tí ìbá ti sọ̀rọ̀ yàn ẹni tó ń gbà òun ni aláṣẹ lé lórí ọlọ́run kọ́ ni aláṣẹ lé lórí à ń gbà á fọ́ lọ́wọ́n ọba ni àmọ́ òun kọ́ ló ní àṣẹ rẹ̀ àwa ló fi àṣẹ rẹ̀ lé lọ́wọ́ tó bá wù wá bá a ti bẹ̀rẹ̀ rẹ̀ ká máa gbà á lọ tó bá sì wù wá tọ̀ tábà bá débì kan tábà lágbà mọ́ a lè kọ́tínú rẹ̀ mọ́ kò sí ẹ̀fọn ni. nàbí sallallahu alayhi wa sallam ó ní al-mutatawwi'u amiru nafsi in sha'a wasal wa in tarak ẹni máa ń gba àwẹ̀ àdágbà àwẹ̀ náfìlà òun ni aláṣẹ lórí ìjọsìn rẹ̀. tó bá wù kó parí ẹ̀ dópin tó bá sì wù ú ẹ́ kó dáwọ́ rẹ̀ dúró kó mọ́ parí ẹ̀ dópin òun ló bá sì wù ló ṣe lè ṣe nǹkan rẹ̀ ẹ̀rí pàtàkì sọ̀rọ̀ náà sọ́lá tó ń àwọn ẹ̀ bọ̀ nígbà tó ń jẹ́ bẹ́ńlé aládìgé láti e, lè jẹun torí ẹ̀ ẹni tó bẹ̀rẹ̀ àwẹ̀ àwẹ̀ tí ò wá parí tó bá béèrè fún jíjẹ àbó lọ bí kó mọ́ wọ́n ṣe ń pín lọ́tún tán pín lọ́sì ara ètò ìgbà tó bá kọ́kọ́ béèrè ti tiẹ̀ tó náà bá bẹ̀rẹ̀ sí ní jẹ ẹni òṣèlú lọ́kùn rárá rárá rárá àti rárá bó ṣe wulẹ̀ kó mọ̀. ní tẹ̀síwájú àdéhùn nàmbà twenty four àná àdéhùn tẹ̀síwájú yẹn lọ́hùn tààlà wà ó رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يدركه الفجر وهو جنب من أهله ثم يكتسل ويصوم رواه البخاري ومسلم àwọn ìyàwó àti wa muhammad sallallahu alayhi wa sallam méjì nínú wọn wọ́n ní anabi sallallahu alayhi wa sallam nígbà míì alfajari máa ń yọba lẹ́ni tí ò tí ì wẹ̀ jánábà tó túmọ̀ sí pé àlùfájà yọ àti ìwẹ̀ dánábà kò ní ká má bẹ̀rẹ̀ àwẹ̀ àwẹ̀ ọ̀rá yẹn ní àwẹ̀ náfíkà ni kò ní á má bẹ̀rẹ̀ ẹ̀ tó túmọ̀ sí pé kò pọn dandan kéèyàn ti wẹ̀ àwẹ̀ dánábà kálùfájà ni tó yọ rárá kò pọn dandan ó lè wẹ̀ kó tó yọ ó sì lè wẹ̀ lẹ́yìn ìgbà tó bá yọ tán kò bá ọ̀rọ̀ jẹ́ tòdúbọ̀ wọn bá Allah subhanahu wa ta'ala ó tú wa ká jẹ ká mu kára báyàwó wa ṣeré títí tálùfájà ló fi yọ nígbà lọ́ọ́ máa tún wálẹ̀ títí dígbẹ̀yìn tálùfájà ló fi yọ àdáṣe pé possibility wà ká má ti wẹ̀ tálùfájà ló fi yọ ìyá máa dìde lórí ìyàwó rẹ̀ ìyá máa gbúrò pé ah àlùfájà ló fi yọ ọlọ́ ah, ló bá dìde ló bá dìde lórí ìyàwó rẹ̀ ó lẹ́ni ẹ̀ṣẹ̀ fẹ́ wẹ̀ síwájú ọlọ́run ti fún ní ẹ̀dá nìyí ó jẹ ó mu ó láṣepọ̀ títí dìgbẹ̀yìn ìgbẹ̀yìn tó fi ní títí dìgbẹ̀yìn tí alùpàdà ti fà alùpàdà rẹ̀ so ìyẹn wọn bá yàwó ẹ̀ láṣepọ̀ lọ́wọ́ títí ó ń bẹ lórí rẹ̀ ló bá gbọ́ asọ́lá tó fáyọ́ ah asọ́lá ló bá dìde so ẹ pẹ́ ní ẹ̀dín kò sí wíwẹ̀ rẹ̀ nìyí yóò bọ́ sínú ẹ̀yìn alùpàdà rẹ̀ so kò pọ́n dandan kí yẹn wọ ẹja náà síwájú àlùfáàjáde àbí kíyàn níjàlá ìjànàbà lọ́rùn láti lè wẹ̀ nínú lẹ́yìn àlùfáàjáde ìgbà tó bá rọni lọ́rùn ni òun ni yóò wẹ̀ èyí tó pọn dandan ó sì jẹ́ ìwọ̀ fún ni òní pé àlùfáàjáde ti gbọ́dọ̀ yọ kálá àtúnṣe jẹun kálá àtúnṣe mu kálá àtúnṣe báwọn ọ̀rọ̀ wa ṣeré ńlá eléyìí ni ààwẹ̀ kò lára sí àbẹ̀sùn rẹ̀ kó mọ́ kódà bẹ́ẹ̀ bá báyàwó ẹ̀ ṣeré lẹ́yìn ìgbà tí alfajari tí ó ti yọ tó sì jẹ́ ààrẹ Ramadan ẹnìyẹn ti dáná ó ti rógbó ó ti dáná ńlá ọ̀nà ńlá gidi eléyìí ìṣàlàyé fún ọ̀rọ̀ wa ní àwọn ìdókòwò wa sẹ́yìn ìgbọ́n àgbẹ̀ pàwẹ̀ náà sílẹ̀ ni tọ́ ẹ̀yẹ́ báyìí sọ ẹni tí ó láníyàn àwẹ̀ náà sílẹ̀ ó sì máa yàwó ẹ̀ ṣeré àsọláàtì parí lọ náà kíní yìí tó kọjá kí n sọ́ọ̀pù ẹ̀ tí bá ti ń bá eré lọ kò láwẹ̀ kò sì lẹ́sẹ̀ bá jẹ́ kó sọ̀rọ̀ ọ̀nà lé lórí. tòun Ànábì sallallahu alaihi wasallam a máa wẹ̀ jánábà lẹ́yìn ìgbà tí alùpàdà ló yọ eléyìí ni kò bá àwọ̀ jẹ́ bó ṣe wulẹ̀ kó mọ̀. àbí twenty five àná ànàsì wàkàlà àná ànàsì lórí Malik. رضي الله تعالى عنه قال قال رسول النبي صلى الله عليه وسلم تصحروا فإن في السحور بركة رواه البخاري ومسلم ندوى محمد صلى الله عليه وسلم وني تسحروا وني كبنيجو كما جساري كما جساري وني يجي ìdájí tá a máa jẹ síwájú kí àlùfájà rẹ tó tó yọ èyí òun ni ká rí pé abẹ́ kó súnmọ́ àsìkò díẹ̀ tí àtúfájà yóò ti yọ láti jẹ oúnjẹ yẹn yẹn ni pé bàbá ti ń dáná ẹ̀ dúró òun làlùfájà yóò yọ yẹn ló dáa èyí mo ló mú ọrùn wá fún wa torí pé ọlọ́run fún wa láǹfààní ká jẹun títí dìgbà wọn torí ànábi sallallahu alaihi wasallam a máa lọ́ra láti jẹ sàárì títí di ìgbẹ̀yìn òru tí alifájà yóò ti yọ ó ní fa iná fi sòṣọ́ baraka iná jẹ́ sáárì àlùbáríkà bẹ́ẹ̀ o òre bẹ́ẹ̀ o ládàbẹ́ lẹ́yìn náà ó tún mú ìrọ̀rùn bá ní ìrọ̀rùn ìrọ̀rùn wà fún ni lórí ààwẹ̀ tí yẹn ń gbà ìrọ̀rùn bẹ́ẹ̀ fún ni tó bá wù wá sí la lè jẹ nínú tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ láwùjọ wa nílẹ̀ Yorùbá oúnjẹ àárọ̀ wa la gbé sókè òun la gbé síbẹ̀ lẹ́nu ara àwọn èèyàn máa jẹ bá máa jẹ amọ̀la máa jẹ yán máa jẹ búrẹ́dì máa jẹ ṣu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní asọ̀rọ̀ bí sallallahu alaihi wa sallam àwọn máa jẹ dèbídùn dèbídùn mẹ́ta dèbídùn ẹyọ kan àwọn máa fi gba ọwẹ́ eléyìí ni kì í ṣe súnnà mi dandandandan ní kókó ìdèbídùn gba àwẹ̀ tó fi jẹ sáà ló wà ní a ah, kódà mi gbọ́ pé ànábì ti dèbédò ó ti gbà wẹ̀ rí èmi ló jù káyẹ̀ ló bá jẹ dèbédò mẹ́ta àbó jẹ múlẹ́rẹ́ márùn-ún jẹ̀mọ́ ó lọ kírun àṣùbà kó tó dé gbogbo ẹ̀ ti ń dàrú mẹ́rin lójú òfin ìbàdàn bẹ́ẹ̀ ní wọ̀yọ́ ọ̀nà sì jìn ó mọ̀ gbàlọ́ náà ni o ó mọ̀ gbàlọ́ náà ni ọlọ́run kún ọ so kò pọn dandan rẹ́sípẹ̀ yẹn ní tó bá mọ̀ fún yóò tẹ́ ẹ lọ́rùn. òun nìyẹn fi jẹ sàárì so ká jẹ sàárì olórí kódà bá àbá ló ń jẹ ká jẹ ká jí nígbà yẹn nìyí ká mú mi bí a kan ló mu àbí kọ́ọ̀pù kékeré kan ló mu àbí da omi kan da omi kan ló sẹ́ẹ́ sẹ́nu jẹ̀má ó gbà sàárì lẹ́yìn òsì jẹ́ sàárì sàárì jíjẹ kìí ṣe mọ́jẹ̀mú fún àwẹ̀ ẹ̀rọ ni agbára mọ́jẹ̀ sàárì kò láwẹ̀ ọlọ́run sọ báwọn anábì náà sọ bẹ́ẹ̀ eléyìí jẹ́ ọ̀kan. وقال وعن عمري بن العاص رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال فصل بين صيامنا وصيام أهل الكتاب أكلة السحر رواه مسلم النبي صلى الله عليه وسلم ó ní tó ṣe òpìlà láàrin àwẹ̀ àwa àwa mùsùlùmí ọmọlẹ́yìn ànábì àti àwọn mùsùlùmí ọmọlẹ́yìn musa ọmọlẹ́yìn isa ọmọlẹ́yìn dáúdà gbogbo ọbẹ̀ nínú àwọn áńlò kìtàbù òun náà ní jíjẹ sàárì ìjẹ sàárì ló sì yàtọ̀ torí ẹ̀ nígbà tí yàtọ̀ ní ìtìyàn máa ń kà fún ni làwẹ̀ rẹ̀ ó fi jáwẹ̀ tó yàtọ̀ síyàwẹ̀ sí àwọn kìrìsìtẹ́nì náà ń gbà àwẹ̀ kìrìsìtẹ́nì láti ìgbà tí oòrùn bá ti wọ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ títí ọdún méje mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá mọ́kànlá méjìlá tí wọ́n fi lọ sùn wọ́n mọ̀ ọ́n bá lọ náà ni nígbà wọ́n bá jí ní ìlú ẹ̀ bàtà bá jí wọ́n mọ̀ ọ́n lọ náà ni jẹ̀mọ́ aago kan aago kan òru méjì mẹ́ta mẹ́rin márùn tí ó fi di ìgbà tí ó rún fi wọ̀ níjọ́ kejì báwọn ṣe ń gba tiwọn nìyẹn orí ẹ̀ iye ẹni tó ń gbà nínú wọn nìyí wọn ló ń kà ẹ̀mí pásọ̀ tí ì gbà ẹ̀mí yé tí ì gbà ọlọ́run wá mú ẹ̀sìn yẹn ní fúfúyẹ́ fún àwa ó ti wá fúyẹ́ tó àáfùgbà ládájú wọn lọ ẹ̀gbọ́ iṣẹ́ díẹ̀ lọ́nà fún ọmọlẹ́yìn Muhammad sallallahu alayhi wa sallam láti ṣe iṣẹ́ púpọ̀ òun lọ́n fún àwọn ànábì tó lọ láti ṣe iṣẹ́ púpọ̀ ẹ̀san kékeré àmọ́ lẹ́yìn Muhammad sallallahu alayhi wa sallam iṣẹ́ kékeré ẹ̀san púpọ̀ ni ẹnìkan nínú wọn sì ní síwájú ọmọlẹ́yìn ànábì wà jẹ́nà ọmọlẹ́yìn ànábì wà jẹ́nà kábàtú sọ wípé gbogbo ẹnikẹ́ni láti gba ànábì sallallahu alayhi wa sallam tọ́lọ́run ti ti gbé yẹgẹ́ jẹ́ ànábì rẹ̀ ànábì gbẹ̀yìn gbogbo ẹnikẹ́ni nínú alùkìtàbì ni ètò ìṣe alùkìtàbì ni ó ti dọ̀rọ̀ yàn fún kí wọ́n gba tọ́lọ̀ fẹ́ràn amọ̀sálàlá àlùsọ̀nà kí wọ́n jọmọ lẹ́yìn ẹ̀ tòdó lànà bí gbẹ̀yìn òlànà bí gbogbo ilé ayé àìjẹ́ jama kò lè rọgbọ́ kò lè rọgbọ́ bá so ààwẹ̀ táwa mùsùlùmí ọmọlẹ́yìn gbà àwẹ̀ tọ́lọ̀ ń rọrùn wá ni tọ́lọ̀ fi ní yuridu Allahu bikum al-yusra wala yuridu bikum al-usra ọlọ́run ní àwẹ̀ tó ń ní ẹgbà ìrọ̀rùn ló bá dé ìrọ̀rùn lòun fẹ́ fún yín pẹ̀lú ẹ̀ kò fẹ́ ìnira ilé kókó jẹ́mọ́ bọ́lá bá ṣe àwẹ̀ tí wọn náà gẹ́gẹ́ bí àwẹ̀ alókè tábì ẹ dákun nígbà tá bá fi kíṣà ìtọ́ yóò ti mọ owó parapọ̀ eh magribi zaka meta ishaji zaka meni magribi lina sila meji ishaji na lina sila meji ati na ora kora ko bodun da leje ipungo ti ma fele kubuda gumewa agumotala ah ta ti bi da ji ona eri pe lile ni ti ti won rero ni ti ti won so awa lanfani ka je titi titi titi imu di asukun awa yi ka je titi titi titi titi di ago mẹfa. aago mẹ́fà dájí kátó wá bẹ̀rẹ̀ ààwẹ̀ nígbà tí alifájà rí òdodo bá ti yọ ọlọ́run adúpẹ́ oṣù wa lọ́kàn nínú ọmọlẹ́yìn muhammad sallallahu alayhi wa sallam àpàdà sí gbèsè máa dé bá ní kí èèyàn ti máa fi ṣe ojú kòkò tó kúrò mẹ́ ọlọ́run fi ṣe àdánwò fún wa. وقال عن زيد بن ثابت رضي الله تعالى عنه قال تسحرنا مع النبي صلى الله عليه وسلم ثم قام إلى الصلاة قلت كم كان بين الأذان والسحور قال قدر خمسين آية متفق عليه آه النبي صلى الله عليه وسلم زيد بن ثابت ní àwọn jẹ sáárì pẹ̀lú ànẹ́sàlọ́láhu alẹ́sọ̀sálàm kò pẹ́ àwọn bá dìde àwọn lọ kínú àṣùbà wọ́n wá ń béèrè lọ déèdì wípé kí ni time frame time in sísọfà àsìkò tí ń bẹ láàrin ìgbà tẹ ẹ sàrù tán àtìgbà tí ẹ lọ kínu ìgbà tí ẹ lọ kínu ó lé ẹ láàrin ìgbà tí wọn tẹ sàrù tán àtìgbà tí wọn pè mí kí ni time interval tó bẹ láàrin ìgbà tẹ ẹ tọkù sàrù jíjẹ àtìgbà tí wọn pè mí ó ní pamphina aya dèédéé kí yẹn ka fifty verses eh, fifty verses tó túmọ̀ sí pé tàrí wá ní jíjẹ á lọ́ra rẹ̀ dáadáa á lọ́ra ẹ̀ á lọ́ra tàrí wá dáadáa kéde bí ẹ máa ń jẹ láago mẹ́ta ẹ dákun láàrin aago mẹ́ta títí di aago márùn-ún ẹlòmíì lè ó lè ti bẹ́ẹ̀ parí ìdajì kò wá nù. ẹ̀wò ó túmọ̀ sí pé àdábìsọ̀rọ̀ náà sọlá máa ń lọ́ra ìjẹ́ kàlù kódà wà nínú ọ̀rọ̀ rẹ̀ lórí mọ̀yàdálù náà fi bẹ̀ fáìlì àwọn mùsùlùmí oore onímọ̀ jìnà sí wa oore onímọ̀ jìnà sí wa. ما عجلوا القطر وآخروا الصحر أو الصحور olókùnkà tá a bá lọ́ra jẹ sàrí tá a sì ń kánjú sínú tá ń yára sínú orí ọlọ́run ní màjìnà sí wa. sotori yẹ ká ká di eléyìí mú dáadáa ìrọ̀rùn òun náà ni àwẹ̀ Ramadan ni náfìlà ni ìrọ̀rùn ló bá dé nínú òfin Islam وقال وعن ابن عمر رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم يعذنان بلال وابن مكتوم الأعمى فقال رسول الله صلى الله عليه وسلم إن بلال يؤذن بالليل فقولوا وشربوا حتى يؤذن ابن أم مكتوم قال ولم يكن بينهما إلا أن ينزل هذا ويبقى هذا رواه البخاري ومسلم النبي صلى الله عليه وسلم عبد الله بن عمر قلنا ندوى محمد صلى الله عليه وسلم قلني méjì bó jẹ́ já pé àwọn النبي صلى الله عليه وسلم mẹ́rin ni wọ́n أما sí méjì àmọ́ ọ̀rọ̀ tó fẹ́ sọ òun mú ó tọ́ka sí méjì tó máa ní nǹkan méjì yẹn ní nǹkan méjì kò túmọ̀ sí pé yóò di méjì lọ tó máa ní mo ní two thousand naira lọ́wọ́ mo ní two thousand naira ó túmọ̀ sí pé yóò ní bẹ́ẹ̀ lọ yẹn ní bẹ́ẹ̀ lọ so àmọ́ gẹ́gẹ́ bí tí yẹn fẹ́ sọ ó ní ní pẹ̀lú méjì òun ni kúlá nàbí sallallahu alaihi wasallam ó ní olùkọ́ méjì Bilal bọ́nù rọ̀bẹ́ bọ́nù rọ̀bẹ́ dúró radiyallahu ta'ala anhu àti abdullah ibn عبد الله ابن ibn maktum yìí wọ́n bí òun látọ́jú ni wọ́n bí láláì rí náà ni ó jẹ́ kan nínú àwọn sàhábà anábì sallallahu alayhi wa sallam anábì wa ó kẹ́ púpọ̀ ó fi ipò ńlá ó fi kẹ́ kó mọ abẹ nínú àwọn tí ó mọ pé irun fún anábì wa muhammad sallallahu alayhi tó anábì wọn sọ wípé ìnàbìlálà yóò á dẹnubìlẹ ó ní ẹrí bìlálù òun tiẹ̀ máa ń pèrún lóru yẹn máa ń pèrún tásìkò òrùn kó tó tó àwọn náà ti mọ̀ pé irun àṣùbà irun pípé méjì ló ní ìkọ́mọ̀ kan irun pípé méjì ìkọ́mọ̀ kan irun pípé ìta eléyìí ò ní kò ní kankan ṣe pẹ̀lú irun àṣùbà káwọn ẹ̀ tán fi dìde fún tahajud wọ́n dìde fún tilawa tẹ̀lé Qur'an eléyìí nǹkan lọ́mọ pé tá a máa ń ké inú àṣùbà so ìyẹn ni Bilal máa ń pè nígbà míì náà Bilal máa ń pè kéde o Bilal máa ń pè inú àkọ́kọ́ àmọ́bìnrin ẹ̀rí Bilal máa ń pè inú àkọ́kọ́ o ẹ̀ tó bá ń pè inú nígbà gbà mi ẹ máa jẹ ẹ máa mú lọ́wọ́ ẹ má jẹ kí inú Bilal tó pè ní kó kọ́ dé yín kẹ́ má jẹ sàárì yín àbí kẹ́ má jẹ ẹ má jẹ ẹ má mú. حتى يؤذن ابن أم مكتوم so wá ní títí tí olùpinnu ẹlẹ́ẹ̀kejì ìyẹn ní sàn abẹ́ afọ́jú ní ibn Maktum tó wọn ibn Umm Maktum wọn fi wá pẹ̀lú torí pé fa ìnáwó òun tiẹ̀ kò ní pẹ̀lú mẹ́gbàá mi láàyè wá zèlè kò ní pẹ̀lú ìlà ìdàtúnú ìfọ̀jẹ̀lì àgbà tí àlùfáàjà ń bá yọ. وني ولم يكن بينهما إلا أن ينزل هذا ويرقى هذا so Ibn Umar wa ni láàrin ẹni wípé takọ́kọ́ àti kejì ojú kíyàn gun sí ẹ̀kẹ́ kíyàn gun kíyàn gun láàrin ogún òkè lọ kó sì bọ́ọ̀lẹ̀ lọ tó túmọ̀ sí pé àsìkò tí wọ́n fi ń pèrò méjèèjì náà ó pọ̀ wọlé ra wọn torí ẹ̀ ẹ̀rí yóò bá di inú Ramadan àwọn mọ́ṣáláṣí mi máa ń ṣe àṣà kan tí ò mú tí ò lẹ́rìí wọ́n á sọ ọ̀nà pípé wọn di mẹ́rin àbí mẹ́ta wọ́n lè pè kan lágbo mẹ́ta wọ́n á tún pè kan lágbo márùn-ún wọ́n wá pè kan ìyẹn ní àtàwọn àti ọ̀sẹ̀ òmìnira náà mọ̀ eléyìí ni kò lẹ́sẹ̀ ńlẹ̀ tó ṣe wọlé kó mọ̀ bẹ́ẹ̀ pé aago mẹ́ta ló fẹ́ fi irun àkọ́kọ́ yín sí ẹ̀fí bẹ́ẹ̀ tó jẹ́ aago mẹ́rin náà ní ẹ̀fí bẹ́ẹ̀ pẹ̀lẹ́pẹ́ tó dáa jù náà ni pé ká má jẹ́ kó jìnnà púpọ̀ sí ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ pè. so alákọ̀ọ́kọ́ tá a pè lè ìyẹn ò ní ṣe pẹ̀lú ààwẹ̀ kò ní ṣe pẹ̀lú ìrun àṣùbà àmẹ́lẹ́ẹ̀kejì tá a bọ́ bá ti lè pé tuntun fi ni pé gbogbo gbàwẹ̀gbàwẹ̀ ti bẹ̀rẹ̀ ààwẹ̀ kò sáǹfààní kan jẹ kan mu kan sì bá lò pọ̀ mọ́ ẹlẹ́ẹ̀kejì ó ń túmọ̀ sí pé àsìkò wọn àṣùbà ó ti wọlé ntókù lẹ́yìn ẹ̀ òní káwọn èèyàn lẹ́yìn wá gbà náà so eléyìí ń tọ́ka wa lórí pé fàárì jíjẹ ọ̀la náà ká sì fún láti máa aṣọ àwọn àsìkò àwọn àsìkò oorun àti àsìkò ìgbà tí a bẹ̀rẹ̀ ààwẹ̀ ó pàtàkì púpọ̀. وقال عن سهل بن سعد رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزال الناس بخير ما عجلوا الفترة tó wọn náà làwọn wà lẹ́ẹ̀kan alábẹ́ni oore ọlọ́run kò ní ṣaláì mọ́mọ́ abẹ pẹ̀lú wa lókun ìgbà tí àbá ń kánjú àbá ń tètè sínú ẹni pé nígbà tí òòrùn bá fi wọ̀ kásínú lókun àìmọ́ tún lọ́ra rẹ̀ àìmọ́ tún ṣe lẹ́ni pé agbára kan bẹ ká ní rárá tó ló bá ti wọ̀ ká sínú ni gbogbo ẹnikẹ́ni tó máa ń sínú ládà ààwẹ̀ títí ẹ̀ ó ju lábẹ́ni tí wọ́n ń lọ àti sínú lọ á sì sínú ká tó kí irun mọ́ gírèmù títí tó ló bá ti wọ̀ láti sínú ìyẹn ló bá súnà mu kì í ṣe pé ìbídò wà lọ́wọ́ wa àṣà lá bàbá àṣà lù wà lá tán ẹ̀hẹ́n ìtawá kí wọ́n gírèmù tán àyàṣẹ̀ wà nígbà fẹ́ sínú eléyìí ní aláwẹ̀ o àwẹ̀ wà lálàáfíà o àmọ́ ànígbàládà ìkànnì sínú wọ́n bá sì ní akànnì sínú òtúmọ̀ sí ká ṣe nígbà tí òòrùn kọ́ tí ò sí wọ̀ torí èyí mo tún mọ́ bàbá àwọn èkó ti wọ̀ tí ò sí wọ̀ rábá sínú tí wọ́n padà wá yọ sí wa <laughs> bóyá ilé ọ̀sẹ̀ kan ló kó mọ́lẹ̀ káàárọ̀ èkó ti wọ̀ ni tí wọ́n padà wá yọ lẹ́yìn ìgbà náà jẹ̀mọ́. àwọn ọ̀hún kò ti bàjẹ́ yóò dá ọ̀rọ̀ kan yóò dá padà lẹ́yìn ọ̀rọ̀ mọ̀gbọ́n. وقالوا عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قبل الليل من ها من ها هنا وعدمر النهار من ها هنا وغربت الشمس فقد أفطر الصائم رواه البخاري ومسلم النبي صلى الله عليه وسلم ونكابه ونتي Eh, oòrùn tí ooru tí oòrùn bá tó bá gba bí ó gba bí yọ ó gba bí jáde yẹnni pé tí ilẹ̀ bá mọ́ láti bí àti bóni àlùfájà rí wà á dín bára nàárọ̀ mi àhúná ọ̀sán ọ̀sán gbẹ ẹ̀yìn ẹ̀yìn bóni ẹ̀yìn àlùfájà ní oòrùn wọ̀ olùwàgbára bá ti ṣẹ́mùsù tí oòrùn bá ti wọ̀ fọ̀fọ̀rọ̀ after sọ́ìn gbogbo gbàwẹ̀gbàwẹ̀ àti àṣìṣe nù yìnyín kéde tó bá ti wọ̀ kódà béèyàn báyìí ti fi nǹkan sẹ́nu kó fi nǹkan kan fi bíríkì àwẹ̀ rẹ̀ tó nù bá ti lè wọ̀ kò sí ládàá pẹ́ nìkan tó ń gbà wẹ̀ mọ́ gbogbo wa nìyí àṣìṣe nù òun nìyẹn eléyìí nínú ẹ̀kọ́ tá a nàbẹ́ sallallahu alaihi wasallam tó kọ̀ wá òun náà nìyẹn wàkàrù وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يفطروا قبل أن يا على رطبات فإن لم فإن لم آه، فإن لم تكن رطبات فطميرات فإن لم تكن تميرات حتى حصوات بالماء رواه الترمذي وحسنه الألباني النبي محمد صلى الله عليه وسلم wọ́n بغيت شنو fẹ́ ما شنو máa sínú بما anábì máa ànábì máa ń sínú ó tó kírun tẹ̀lé pé yóò kí mọ́ gírígì tán tó wà sí rárá ní máa ń sínú tó tí ó bá sì ṣe èyí àwọn ẹ̀bí dùn fresh tó tutù ní máa ń lò eléyìí ni máa ń pọ́n ló dàbí yẹ́lò báyìí sí gbígbẹ gbígbẹ ọ̀pọ̀lọpọ̀ wọn gbígbẹ tútù tó di gbígbẹ tútù ẹ̀ àlọ́ máa ń lò láti fi ṣe nù tọ̀ tí ò bá wá rí àwa sàn pẹ̀lú tòmẹ́tọ̀ òun ni wípé yóò lo gbígbẹ tí ò bá wá rí yóò bu omi ẹ̀fún omi ọwọ́ kan tó bu sẹ́nu láti ṣe é. súnmọ́ nàbí sallallahu alaihi wasallam òun náà gbẹ. torí ìdílé dáná bá fẹ́ sínú ká gbìyànjú ká lọ gbé ní. má fi coca sínú pepsi wọ́n fi sínú kìí ṣe wọ̀ kìí ṣe haram àmọ́ kódà kò bá àlàáfíà mu dáadáa wọ́n tó o ti tó ti fi òǹgbẹ́gbẹ́nú tó ti fi di panú láti àárọ̀ wọ́n á jẹ́ gbé gan áfíìdì ló fi ṣínú eléyìí nǹkan lè fọ́ bẹ́ẹ̀nu bẹ́ẹ̀ ni ó sì lè kó ìnira bá mi àmọ́ tá a bá jẹ́ gbé dèbí nù àwọn nǹkan tí ara wa fi ṣàfẹ́kù láti àṣùbà àtàtí ń gbàwẹ̀ títí gbà tá a fi ṣínú yẹn nìyí gbogbo ẹ̀ ìdápadà rẹ̀ ń bẹ nínú dèbí nù tọ́kùnrin déètì kíní ni ó lágbára pọ̀ ọlọ́run dá kíní ó lágbára pọ̀ orí ń bẹ́ẹ̀ gan ó wà mẹ́dísínà bẹ́ẹ̀ ni ó wà nutritious kò sí èròjà tí máa ń ṣara lóore tí ò sí nínú dèbídùn tí ò sí nínú déètì torí ẹ̀dá bá jẹ́ gbogbo ní sára ti ní nínú vitamin ní protein ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ á dà padà olóore púpọ̀ so anabi sallallahu alayhi wa sallam máa wá tútù rẹ̀ tútù dáa ju gbígbẹ lọ gbígbẹ ó dáa ju kálómi lọ tọ bàbá wa rí gbígbẹ àti tútù àti gbígbẹ á wà lo omi èdè yìí nípa àdìsí ah ẹ wá ṣé mi náà búrẹ́dì mi náà ẹbí ti nù àti búrẹ́dì lè ṣe ìrìn ẹ̀hẹ́n tó búrẹ́dì kọ́lá àfi ṣinú ká lo àwọn nǹkan wọ̀nyí ló dáa lẹ́yìn ọ̀bá sì rí wọn náà bẹ́ẹ̀dì náà ní òun là yí ẹyọ kọ kò sábúrú ńbẹ kì í ṣe ẹ̀ṣẹ̀ àmì ìtòlóore òun náà nìyẹn. وقال وعن عائشة رضي الله تعالى عنها قال فكان رسول الله صلى الله عليه وسلم يقبل ووصائم ويباشر ووصائم ولكنه أملككم لأملككم لعربه رواه البخاري ومسلم يا عائشة رضي الله تعالى عنها قلني أنا محمد صلى الله عليه وسلم ثم جاوي أما كيف يعوري tí bá ń gbààwẹ̀ a máa gbé ẹnu lé ẹnu ìyàwó rẹ̀ a máa gbé ẹnu lé orí iwájú orí ọ̀pọ̀ iwájú ìyàwó ẹ̀ iná ń pè ní kissing kéèyàn kiss ìyàwó ọwọ́ ní iwájú rẹ̀ ní ẹsẹ̀ rẹ̀ ní gbogbo eléyìí tó bá wẹ̀ jẹ́ oṣù wulẹ̀ kó mọ̀ anabi sallallahu alayhi wa sallam àmọ́ ṣe bẹ́ẹ̀ náà ni kéèyàn gbọ́wọ́ léyàwó kádìmọ́ yàwó kí ká jókòó lórí ẹsẹ̀ ìyàwó kíyàwó jókòó lórí ẹsẹ̀ wa gbogbo lẹ́yìn náà ànábì náà máa ṣe kò bá ọ̀rọ̀ bẹ́ àmọ́ ànábì ni ó lè kó okùn jánu okùn jánu ànábì ló ní lọ́wọ́ jù yẹn ni wípé gbogbo lè tà sọ yìí ẹ rí i pé téèyàn bá lé èkó rẹ̀ níjànú ó lè mú kọlu ìyàwó kó ṣeré ẹ bá ti dìde kọjá àlà ah òun wẹ̀yàwó mi wò ó kíní ti fẹ́ kọjá bí mo ṣe lérò pé ká bọ́ sórí bẹ́ẹ̀dì à tó bá pé náfìlà ni kò sá burú ń bẹ̀ ẹ ti sínú náà nù àmọ́ ọ̀ràn yàn ẹ gbọ́dọ̀ dán wò pápá ti sọ pápá ti lọ rọmọbọ́n àwẹ̀ rọmọbọ́n ẹ gbọ́dọ̀ dán wò bí yẹn bá dán wò ní rọmọbọ́n tó bá yà wẹ́ ẹ̀ láti pọ̀ ní ọ̀sán àwẹ̀ nígbà tó ń dáwẹ̀ lọ́wọ́ ó tọ̀hún ó dáràn o ní tó lè ṣe láwùjọ wa òní yóò gba ọ̀rẹ́ oṣù méjì lẹ́yìn Ramadan léra wọn gbáńtọ́ gbè láì ní sinmi táàsì ní kí pé ẹ pẹ̀lẹ́ ẹ kúṣẹ́ àní kí amọ̀gbọ́n amọ̀mọ́ lójú àní kí pé ẹ kúṣẹ́ iṣẹ́ kí ló ń ṣe ó dáràn ni ó sì ń san ìtanràn ni tí ó bá wà lè ṣe lẹ́yìn rìn yóò bọ aláìní ọgọ́ta aláìní ọgọ́ta kì í ṣe pé yóò rẹ́ nìkan yóò mọ fún lóúnjẹ yẹn ọgọ́ta o rárá o aláìní ọgọ́ta ó lè mẹ́nìkan kó fún oúnjẹ nìkan oúnjẹ ìjókòó kan òun náà lọ sí ẹ kó tún wọn aláìní ní kó tún wọn aláìní ní fún ìpọ́gọ́ta ó sì lè kó aláìní ọgọ́ta kalẹ̀ tí ó gbà sí àfihàn ẹ dákun nígbà tí ẹ bá gba aláìní títí ta kó síwájú ilé wa tá a gba sí àfihàn ẹ gbójú di pátí ó ti di pátí torí ẹ yẹn gbọ́dọ̀ ṣọ́ra nígbà tá a bá sínú tán aláǹfààní ká nígbàṣepọ̀ pẹ̀lú àwọn ìyàwó wa lẹ́yìn tá a bá sínú tán tó òṣàbùrú ń bẹ̀ ìyàwó kan ló ní méjì ló ní ni ó bá ṣe ń ṣe tọ̀wá fún bí òtún bọ́sán òtún ṣe tọ̀wá fún mí òtún bọ́sán òtún ṣe tọ̀wá fún mí láàrin wa àtàwọn ìyàwó rẹ nígbà bá ti sínú tán òṣàbùrú ń bẹ̀ ẹ lè máa ṣe gan títí tí ìgbà tí alifájà àbí tí yọ tó bá ti lè yọ ẹ gbàdáwọ́ dúró àwẹ̀ tún bẹ̀rẹ̀ náà nù so ilé ìyá sọ̀rọ̀ pé kọ́kọ́ kíìsì ìyàwó kíyàwó kíìsì ọkọ kọ́kọ́ múyàwó dání kíyàwó mọ́kọ dání kò bà wẹ̀ jẹ́ kò bà wẹ̀ jẹ́ o ìgbẹ́yìn àbá wa ìgbẹ́yìn àfa wa ìgbọ́n mo mọ́ṣáláṣí tẹ́lẹ̀ mi ò mọ̀ sọ ọ̀rọ̀ tí ò sí mẹ́sìn lọ́nbẹ́ múrò ọjọ́ lọ́nbẹ́ nìyí ó ní ah wọ́n á ní kíyàn kíìsì ìyàwó láì lè si ìyàwó ó ti dára ọ̀nà wọn ló dá ọ̀nà wọn ló dá ìwọ̀n sọ ọ̀nà tó dá ìtara kọ́ lẹ́sìn ìmọ̀ lẹ́sìn kìí ṣe ìtara kìí ṣe ìtara ẹlẹ́bí mọ́rọ̀ bẹ́ẹ̀ bí ẹ̀ bá ṣe fi àjẹrẹ́ nínú ọ̀sán àwẹ̀ nígbà tó bá ń gbà ẹ̀ lọ́wọ́ tó bá gbà ẹ̀ lọ́wọ́ ládàá ló fi fún à ń sọ fún ẹ bẹ́ẹ̀ sọ́lọ̀ ni ẹ máa fi àjẹrẹ́ ayé nì wọ́n ní à wọ́n gbà ẹ̀ wọ́n wá tan èsì gbòòrò wá tutù nínú ẹni táwọn lè gbà ẹ̀ àwọn gbà hmm. ẹ̀ gbà wọ́n àwọn tó bá gbà wọ́n parí ti lẹ́nu ìgbà tanúgbọ́ fún ẹni pé kí èèyàn gbàgbẹ́ tó wà nínú tó bá wẹ̀ jẹ́ ìtara lásán tó bá fẹ́ sọ́fà ara rẹ sọ́fà ara rẹ sọ́fà náà ṣe sínú Islam yẹ́ẹ̀ ọlọ́ni ìgbà yuridu lọ́hùn bíkọ́m àlùsọ̀rọ̀ òun ò bá lérò fún wa láti lè sọ́fà wa pẹ̀lú àwẹ̀tàgbà tó bí yẹn bá ní sinipú lẹ́yìn ilé rẹ̀ tó sì ń gbàwẹ̀ ó káṣù bàtà ó sì lọ sínú ikú ló bá ló bá sókè rẹ̀ sílẹ̀ bàbá gbájú náà rí aṣọ títí títí bó ṣe wà nù títí ó ti di zúrì ó ti bọ́ta ó ṣàlù àlá ó lọ sínú àzù ó tún pàrà bẹ́ẹ̀ jẹ̀mọ́ kò bá wẹ̀ jẹ́ ó sọ̀rọ̀ èdè jánu kò bá wẹ̀ jẹ́ ìgbésì kò bá jẹ́ bó ṣe wẹ̀ kó mọ̀ so sọ́fánẹ́ẹ̀sì ìyẹn kọ́ ni ìjọsìn ìsìláàmù mú wá rárá ìrọ̀rùn òun ni tíjọ ìjọsìn Islam mú wa so tó bá bùkátà àti kíkì ìyàwó rẹ no problem kódà bó bá gbé sókè kódà bó bá dì mọ́ tẹ dì mọ́ra yín tẹ fọ́kànra yín lọ́rùn tẹ ń bára yín sọ̀rọ̀ gbogbo lè yorùbá nàgẹ́dẹ́ ẹ ó jókòó sí orí àga oṣù jókòó sórí ẹsẹ̀ gbogbo lè yorùbá wọ̀ jẹ́ ẹ̀dá mọ́ ti ẹ má yẹ kó ju bá ń lọ tó bá di pé tọ̀. yóò mọ túrò wọn náà mọ tún ṣòkòtò eléyìí lè jẹ máa ìyẹn ti fẹ́ kọlu katapilanu ó fẹ́ ru ibi oyin téèyàn gbọdọ̀ wáyé tá a bá ń gba àwẹ̀ ọ̀ràn yẹn lọ́wọ́. وقال عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نسي وهو صائم فأكل أو شرب فليتم صومه فإنما طعمه الله وسقاه رواه البخاري ومسلم النبي صلى الله عليه وسلم ولذلك nínú yín tó bá gbàgbé nígbà tó gba àwẹ̀ lọ́wọ́ ó gbàgbé ló bá jẹ ó gbàgbé ló bá mu arábìnrin kó má bàánújẹ́ fálẹ tí máa sọọmọ àwẹrẹ máa bá a lọ ní tó jẹ tó mú ni kò bàwẹ jẹ torí pé ó wá látara àgbàgbé ni ó dàbí ẹ̀ kó ti parí gbòkú ó parí tó ń gbẹ ó di dìbò kú tọ̀tán kò rántí kò ń gbà rẹ̀ lọ́wọ́ wọ́n wá parí ẹ̀ tẹ́jà mọ́ wọ́n wá fẹ́ mú mi lé ló bá rántí ẹ́ ilé ìmọ̀ ní fún sọ̀tọ̀ Ramadan òṣìṣẹ́ òfin yẹn rántí dá wá gbómi yẹn kalẹ̀ náà gbà rẹ̀ só ẹ̀nà bẹ́ẹ̀ ni ẹ yóò fún lọ́rùn ẹ̀ à ìyẹn ṣe ń rẹ̀ tó bá ti ní pa tí nira kún lé pé ó lè kó nira bá ó lè ja ó mú mi lẹ́yìn oṣù rọmọdán ló bẹ̀rẹ̀ tó padà tó ló tẹ ẹni bẹ́ẹ̀ ó ti bẹ́ẹ̀ di suicide táwọn ẹ̀ bá fẹ́ yíwọ́ téèyàn rí bàbá rẹ̀ tó ń pè lọ́rẹ́ ẹ̀ torí ìyá rẹ̀ tó ń pè lọ́tà ẹ̀ eléyìí ó lè gbẹ́yà létí wá sí níbẹ̀ ọ̀rọ̀ àfàwẹ́lẹ̀ lọ jẹun gbogbo ẹ̀ lè clear dáadáa gbogbo àwọn network wọ́n lè bá wá so tíyàn bá jẹ tíyàn bá mu ó gbàgbé jẹ ó gbàgbé mu kò bà wẹ̀ jẹ́ kò mọ̀ bà wẹ̀ lọ. kódà bí yàn bá tí èébì bá gbé ni kí n sì pé àwa la ti ọwọ́ bọ̀ náà pé ah mo fẹ́ kí ilé kan máa sáré o ẹlòmíín bàjẹ́ o mọ bó ṣe máa ń kọ̀ǹtró ọ̀nà fún rẹ̀ àná wọ́n yẹn wá padà sí ẹnu ẹ̀ lẹ àpẹjẹ kì í jẹ jẹ ń gbé mi lẹ lé padà tó bá lè lé padà òdì òdì kódà tó bá mọ̀ mọ̀ bó lé padà gan tó bá fi lè mọ̀ mọ̀ fà ébi fún rẹ à àwẹ̀rẹ̀ ti bàjẹ́ o àmọ́ tó ebi bá wá fún rárá rẹ̀ àwẹ̀ ńkọ́ kò bàjẹ́ tó ti yé ní gbé mi ni so tí ẹ bá gbàgbé tó jẹ tó gbàgbé tó mu àbó gbàgbé báyàwó láṣepọ̀ tó sì wà nínú Ramadan àwẹ̀ rẹ̀ kọ́kọ́ bàjẹ́ yóò mọ̀ gbà àwẹ̀ lọ ọlọ́run ló fún jíjẹ ọlọ́run ló fún mímu àwẹ̀ bàjẹ́ àmẹ́ni bá mọ̀mọ́ jẹ tó mọ̀mọ́ mu ẹni mi òun ti kàgbákò lọ́dọ̀ ọlọ́run yóò san gbèsè ọjọ́ nǹpadà orí ọ̀pọ̀lọpọ̀ tuntun bá lọ́dọ̀ ọlọ́run. وقال عن أبي هريرة رضي الله تعالى عنه النبي صلى الله عليه وسلم قال من دراء يلقيه فليس عليه قضاء ومن استطاع عمدا فليصلي anabi sallallahu alaihi wasallam olẹ́nikẹ́ni tí ebi bá gbé òsùn tí ó ṣe òkú mọ̀ gbà wẹ́rẹ́ so òjẹ́ gbèsè àwọn ìbàjẹ́ o ẹ̀hẹ́n ó tú dànù ni àmẹ́ni bá máa máa fa ebi jáde ó lọ bí nǹkan tó ń rùn tó sì mọ̀ pé nǹkan yẹn nìyí ó máa kọ́sì ohun tó ń bì ẹni yẹn àwọn ẹ̀ bàjẹ́ àbẹ́ni tó pọ̀ mọ́ tọwọ́ ọ̀rọ̀ fún láti lè bì àwọn ẹ̀ ti bàjẹ́ bẹ́ẹ̀ni àbọ̀mọ́ ẹni tó mọ̀ mọ́ ti nǹkan kan sáré bóyá tẹ̀lé kan níkùn ẹ̀ ó wọ̀n kí tó bá ṣe bẹ́ẹ̀ èyí yóò jáde ẹni bá ṣe àwọn eléyìí àwọ̀ ẹ̀wọ̀n ńkọ́ ó ti bàjẹ́ yóò san gbèsè àwọ̀ ẹjọ́ kan lẹ́yìn Ramadan. وقال عن لقيط بن صبرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أخبرني عن الحضور قال أخبر الحضور فقال لبن العصابي وبارك في الاستنشاق إلى أن تكون صائما رواه عن علي وأصحاب السنن وصححه على الباني ونين ẹni obìnrin àti sàlámù àwọn àlùsálàm tó lò òdíṣẹ́ ńlá dákùn fún mi nírò ṣàlàyé fún mi nípa àlùwàlá ànábìnrin àgbégbélé odò gbogbo àti pàtó fẹ́ ṣàlùwàlá máa farabalẹ̀ máa ṣe kó o sì máa ṣe dáadáa ẹ ti dẹ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ lóòótọ́ ẹlẹ́mí ọ̀pọ̀lọpọ̀ yìí ń lọ fún yín ní farabalẹ̀ fún yín ṣàlùwàlá dáadáa látara ìfarabalẹ̀ ẹgbẹ́ èyí tó gbé bẹ́ẹ̀ láti bẹ̀ náà nìyí ibi tí ó gbadé náà nìyí kò ní gbadé ní báyìí ẹlẹ́mìíràn ló pa orí tó kàn la kporo báyìí ló la kporo bẹ́ẹ̀ ni ọwọ́ méjèèjì bá fi kiri so ìyẹn máa ń ṣe àlùwàlá dáadáa ní tá a bá mọ ìyẹn máa ń kọ́ ọ ní àyè dàgbà jẹ́ aláìmọ̀tàn nínú ẹ̀sìn kíyàn jẹ́ àfáà àbíkójọ́ máa kéwù àbíkójọ́ tí ó máa béèrè ní tí o bá yé nínú ẹ̀sìn àìsí ìfojú kéré àlámọ́ríkà kan nínú ẹ̀sìn torí pé èsì àmọ́ jábàálù èsì àmọ́ jábàálù nǹkan àfojú kéré ó lè fa sábàbí ntọ́pọ̀lọpọ̀ nǹkan míì tí yẹn ń ṣe tí òfin ní lálàáfíà ọ̀wẹ́ tó ń fojú kéré àlùwàlá tẹ́ńpẹ́ ni olè nírun tí ò bá ṣàlùwàlá dáadáa ẹ̀wù nǹkan mọ́ ìmọ̀ wákàtí márùn-ún so ẹ tí ò ṣàlùwàlá dáadáa nìyí kò lè nírun bá a bá sì nírun sí ní àlè níbi gbígbà tó bá dìgbà kìlẹ̀ àmọ́ onímọ̀ kálí lè bẹ́ẹ̀ náà àsáábì arábìnrin tẹ́ bá ń ṣàlùwàrà ìmọ̀ àti pé ẹ̀ ń fọ àárín àwọn ọmọ níka ọwọ́ àbí tẹsẹ̀ ẹ̀ ń fọ wọn wà bá a lè gbé pẹ̀lẹ́ ìṣá ilẹ̀ àtàkùnà sọ ìmọ̀ omi tó fi yọ ẹnu nù tó ì omi díẹ̀ ni ó lò má lo omi tó pọ̀ omi náà bá òun ni kò lò torí ètò àbá ń gba àwẹ̀ àwọn àbẹ́lẹ́ kí ẹkùn torí pé ẹnu ni mo mu jíjẹ mo ń gbà lọ síkùn imú jíjẹ mo mo ń gbàbẹ̀ náà lọ sí ikùn káàsì yọlọ́nù ẹni ni ìdọ́pẹ́ ni àlùmọ́dúnmọ́dọ̀ ẹnu ni àlè ìsìnṣáà imú ni. torí ẹ̀ tá a bá ń gbàwẹ̀ lọ́wọ́ á jẹ́ kó mi yẹn kó mọ níwọ̀nba kó mọ̀ púpọ̀ kálù aláwa kó má ba àwẹ̀ wa jẹ́ وقال وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم في سفر فرأى رجلا وكان الناس عليه وقد ظلل عليه فقال ما له قالوا رجل صاحب فقال صلى الله عليه وسلم ليس من البر أن تصوم في السفر رواه البخاري ومسلم النبي صلى الله عليه وسلم wọ́n ní ìrìnàjò wọ́n á rí arákùnrin kan nínú àwọn tó rìnrìnàjò pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam pé àwọn èèyàn wọn péré lórí nílẹ́dẹ́ òbí dákú àgbẹ̀ májì nílẹ́dẹ́ nà olóhùn gbà wẹ̀ ni ìbọn ti ní ìbá ti rìnrìnàjò náà náà gbà wẹ̀ ìbá ti fẹ́ nìyí lára ìlànà ìbí sọ̀rọ̀ lásán àti wàásù gbólóhùn kan pé lẹ́yìn sàmínà lìbír àǹtàsùn mo fi sọ́kọ̀rọ̀ kì í ṣe lára dáadáa lára pé mo fẹ́ sin lọ́hùn mo fẹ́ sin lọ́hùn òun náà ni kó máa gba àwẹ̀ nígbà tó ń bẹ lórí ìrìn àjò tó ti mọ̀ pé àwẹ̀ pẹ̀lú ní àjò kò rọrùn fún ẹni yá rẹ̀ gan ọlọ́run bó fi ilé funfun síbẹ̀ fún wa ìrọ̀rùn òun ni lórí pé ele وقال أحب أن يصوم فلا جناح عليه رواه البخاري في الصوم ومسلم النبي صلى الله عليه وسلم إن كانوا بنا وصحابة oní ọmọ oníṣẹ́lá muhammad sallallahu alaihi wa sallam ó ní mo ní okun mo ní agbára láti gba ààwẹ̀ tí máa ń bẹ lórí ìrìn àjò ìjẹ́sẹ̀ ń bẹ fún mi lé lórí arábìnrin gbọ́ o kí alá arìnrìn àjò má bá àwẹ̀ orúkọ tuntun mi nà lọ́ọ̀ ọlọ́run fi fún wa ní rúṣọ̀nù ẹ̀rí concession ló ń pè é ọlọ́run fún wa ní concession ó fún wa ìrọ̀rùn tọ́lọ̀ fún wa ní kíkà arìnrìnàjò tó fi àwẹ́lẹ̀ kó dá padà ọmọ ní àkàrà bí yá sàtàn ẹni bá wá gba ẹ̀bùn tọ́lọ̀ fún wa yìí tí yóò gba ọ̀rọ̀ tó ń ti pé jẹ́ arìnrìnàjò tọ̀ á ẹni ló ṣe tó dá o but ọmọ ní àbáyẹ sún tẹ́lẹ̀ jìnnà àlejò. ẹni bá rí pé òun lè fi àwẹ̀ fún yìnyín àjò alábìnrin kò sí àbúrò ń bẹ kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ rí ẹ gẹ́gẹ́ bí àlàyé ta sílẹ̀ kan ẹ̀rí rẹ òun náà ní ilé وقال عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه وجاب بن عبد الله رضي الله تعالى عنهما قال سافرنا مع رسول صلى الله عليه وسلم فيصوم الصائم ويفطر ويفطر المفطر فلا يعيب بعضهم على على بعض wala yu'idu ba'dahum ala ba'd wọ́n ní àwọn sàábà ní àdìpọ̀ láti nàbí sallallahu alaihi wasallam wọ́n travel pẹ̀lú ẹ̀ wọ́n ló gbẹ nínú àwọn tó gbàwẹ̀ èsì ń bẹ nínú àwọn tí ó gbàwẹ̀ àwọn tó gbàwẹ̀ àná ẹbí òbí wọn àwọn tí ó gbà àná ẹbí òbí wọn tuntun rọ oníkálukú lọ́rùn oníkálukú sí i torí ẹ oògùn tó rọ ẹ lọ́rùn tó bá ń bẹ lórí ìrìn àjò àbí àárẹ̀ bá ń bẹ fún ni tí o bá lè fi àwẹ̀ fún ìyílẹ̀ rọmọdán ìgbà padà lẹ́yìn oṣù rọmọdán àmọ́ tó bá lè fi fún kí o ní kó nira bẹ́ẹ̀ kò sábúrú mẹ́ wàkọ́lá rani anas رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم في السفر فمنا الصائم ومنا المسكر قال فنزلنا منزلا في يوم حار ونأكثرنا ظل صاحب الكساء ومنا من ومنا من يتكي الشمس بيده قال فسقط الصوان وقال المسيرون فضربوا الأبنية وسقوا الخاط فقال صلى الله عليه وسلم ذهب المفسرون ذهب المفسرون اليوم بالحجر رواه البخاري ومسلم عن آه، اسم مالك رضي الله تعالى عنه أني àwọn ọbẹ̀ lórí ìrìnàjò pẹ̀lú arábí sàlámù àṣọlá ibẹ̀ nínú àwọn tó gbà wẹ̀ ibẹ̀ nínú àwọn tí ó gbà wẹ̀ onígbìmọ̀ mọ̀ táwọn dí àyè kan òòrùn yẹn pọ̀ débi pé òòrùn yẹn lágbára gan dípò oníkálukú àwọn nìyí àwọn fi aṣọ àwọn etílébi aṣọ àwọn nìyí àwọn fi ń borí látara òòrùn torí pé òòrùn yẹn lágbára púpọ̀ láìpẹ́ láì dìbò òun ni àwọn nínú àwọn tó gbà wẹ̀ ah wọ́n bẹ̀rẹ̀ sí fi àwọ̀ àwọn ìlú àwọn míì àwọn míì àwọn míì ṣubú náà tó bá ọ̀rọ̀ rẹ̀ ní ṣubú àwọn míì sì nìyí wọ́n kọ̀ǹtínú pẹ̀lú ẹ̀ wọ́n kọ̀ǹtínú wọn gbà tó ti pé ìnira yẹn pọ̀ mọ̀tọ́nìbó àdìníyà ọ̀wọ́sọ́pọ̀ àdìkọ́ ebi pé àwọn nǹkan tí àwòrán àwọn nǹkan ìbùn tó dàbí ilé tó máa ń pèsè ẹ̀yìn ẹ̀sìn nìyí oníkálukú wọn wọn bẹ wọn fara pamọ́ wọn fara pamọ́ nínú ẹ alábi wa sọ gbólóhùn kan alábi ní sáhàbà alimọtìrò ní aliyahu belhadi ó lè rí àwọn tí wọn àwọn tí wọn já àwẹ̀ nínú ọkọ ah, àwọn eléyìí ni wípé àwọn tó ní èrè púpọ̀ tó ló fà wípé wọn ò fi wọn ò múlẹ̀ kókó para wọn ìnira yẹn pọ̀ ìnira ni ó pọ̀ wọn wá torí ẹ̀ nìkan wá ní pé àwọn ọmọ ọgbà lọ náà ni wọ́n fi mọ wá dákú wọ́n fi mọ wá ṣubú wọ́n fi mọ̀ sí pé èèyàn máa ń gbá rẹ̀ lọ́wọ́ kódà kó má jẹ́ rìnrìn àjò táwọn ìbá ti fẹ́ mú ni nínú ìmọ̀ gbogbo púpọ̀ mọ́ rírì kúrì tí ó fẹ́ẹ́ la ẹ̀mí lọ àáfi ilẹ̀ ni má ṣàgídé pé ah ń gbọ́dọ̀ ń wọ̀ ah mi ìtúnú rọmọdá rẹ̀ ń wọ̀ náà ni sickness àmọ́ níyàn bẹ́ẹ̀ nígbà míì tí ó yóò rò bóyá ìyẹn lè manage ẹ̀ abáde pé ah ìní yóò fi manage ó lè léde sí nǹkan mi mọ́jọ ó léde sí nǹkan mi jáwẹ̀ jáwẹ̀ rẹ̀ kó dá padà lẹ́yìn oṣù rọ̀lọ́gbọ̀n ó kó nánà bí sallallahu alaihi wasallam tí ó ṣe fún àwọn sábà ìpínyẹ̀ bá já ìwé ó gba aládá lọ́dọ̀ ọlọ́run tó gbé yìnbọn mọ̀ já nígbà tó fa jíjà rẹ̀ ọlọ́run ló fi kan ni a sì gbà fọ́lọ́ lórí ẹ̀ so tábà wá sa yídí tá a tún gbà á lọ bẹ́ẹ̀ táà tún ṣe ìnira fún ìnira eléyìí ni yóò gbọ́ sí ẹ̀ṣẹ̀ fún wa lọ́dọ̀ ọlọ́run orí ẹ̀ torípọ́ ọlọ́run ọba kò gba ìfaraniwá ìtàhẹ́n kò gbá lérò lórí àwẹ̀ tó ní kí á gbà. وقال وعن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال مات وعليه الصيام صام عنه وليوم رواه البخاري ومسلم ولذلك anabi sallallahu alaihi wasallam ẹnikẹ́ni tí ó bá kú bẹ́ẹ̀ ni gbèsè ààwẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ bí àpẹẹrẹ ààwẹ̀ Ramadan tó bẹ lọ́rùn ẹ̀ tọ̀ àwọn aráalé àwọn mọ̀lẹ́bí rẹ̀ ni wọ́n san gbèsè ń bóyá ọjọ́ márùn òun ló rẹ̀ nínú Ramadan tí ò fi gba ààwẹ̀ so ààwẹ̀ Ramadan ni wọ́n lọ kò wá láǹfààní àti ìgbà náà bẹ́ẹ̀ ni àárẹ̀ yẹn ti lọ o kò wá ìtì ìgbà tó fi wá kú àwọn mọ̀lẹ́bí ẹ̀ bí wọ́n ti pín ogún bẹ́ẹ̀ náà ni wọ́n pín ààwẹ̀ ìtàn àti ogún nìkan ni wọ́n pín wọ́n pín ààwẹ̀ náà tí bàbá wọn tó jẹ́ ẹlẹ̀ àbíyá wọn àbọ́mọ wọn àbọ́kọ wọn àbíyàwó wọn wọ́n pín èyí ń lọ bá wọn ṣùgbọ́n bá yẹ pé ẹni yẹn nìyí orí àárẹ̀ yẹn náà ló sì wà fi dé kódà kọjá pé lẹ́yìn rọmọdán náà ni ó sì wà lórí àárẹ̀ yẹn títí ti dé wọn ò ní san gbèsè kankan kò sí ẹ̀jẹ̀ gbèsè torí pé kò sí àǹfààní fún un láti gbà wẹ̀ lórí àárẹ̀ so lẹ́yìn ní sí ẹ̀kọ́ ní ìfẹ́ wa وقال عن زيد بن خالد الجهني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فصل صاحب من كان غير أنه لا ينقص من أجل الصائم شيئا رواه عن أبي وأصحاب السنن وصحابة الألباني النبي صلى الله عليه وسلم ولن كان ثم أبو علاوة lásìkò sínú ó gbọ́ lóúnjẹ tí ó fi sínú ó pèsè rẹ̀ fún ìrẹsì àtẹwà àbí gbogbo tó bá rọ̀ lọ́rùn ó pèsè oúnjẹ ìsinú fún ó ní dèédé ládá tí ẹni tó bọ́ yẹn aláwọ̀ tó gbọ́ yẹn tí ó gbà ọlọ́run fi yóò gbèdé lágbára ni ọlọ́run fi san ẹni tó fún lóúnjẹ lè tó fi san lẹ́sàn kó mọ ládàá láti tiẹ̀ náà tó lè máa jẹ́ tó gbà rẹ̀ abẹ́rẹ́ nìkan báwọn torí ẹ̀ òrè ńlá ni fún wa dọ́là bá pèsè fún wa ká máa fi ran ara wa lọ́wọ́ ká máa bọ́ aláìní wọ́n dàbọ̀ dẹ́sẹ̀ aláìní tó ní tó ní lọ́wọ́ ká lójú kòrú ẹ̀ ká pèsè oúnjẹ fún un àwọn ògbà ládàá ẹ̀ eléyìí ètò ìbúkátọ̀ fún dèbí dùn káfún lọ́sàn wọ́tàmẹ́lọ́n eléyìí ni ó fi sínú nìyẹn àmọ́ ní tí ó jẹ gangan lẹ́yìn ìsinú ìgbódà oúnjẹ tá a pìpìẹ́ àti dèbídùn àti wọ́tàmẹ́lọ́n láti papọ̀ yóò fi dèbídùn yóò sínú á fi di oúnjẹ oúnjẹ yòókù so àgbà òdòdó ládàá tí òun náà gbà látara àwọn tó gbà àwa náà gbà ń bẹ̀ tẹ̀mọ́ lára sórí tá a náà ṣe nìyẹn táyé rojú owó táyé rojú oúnjẹ táyà sí sáré كما قال jẹ̀mọ́ kọ́lọ́ وقال وعن عبد الله بن عمرو ان النبي صلى الله عليه وسلم قال الصيام والقران شفيان لعبد يوم القيامه يقول الصيام اي رب منعت الطعام والشهوات بالنهار فشفعيني فيه ويقول القرآن منعت النوم بالليل فشفعيني فيه قال فيشفيان رواه أحمد وسؤال والألباني عن محمد صلى الله عليه وسلم ó ní ẹ̀rí àwẹ̀ àti àlùkùránì tó bá dọjọ́ kìyàmọ̀ yóò sì pẹ́ ẹni bá máa ń gbà àwẹ̀ ó sì pẹ́ ẹni máa ń gbà bẹ́ẹ̀ náà ni o ó sì pẹ́ ẹni bá máa ń kà dáadáa tó bá dọjọ́ kìyàmọ̀ ẹ̀rí àwẹ̀ mọ̀ ní olúwa mi mo pọ̀ fún ẹ mo pọ̀ jíjẹ mímu adùn mo pọ̀ fún ní àwọn àsìkò tó ń gbà àwẹ̀ kò jẹ́ mú ó jìnnà sí àná mo ṣe pẹ́rẹ́ bẹ́ẹ̀ ni kùránì ló máa ní olúwa mi mo kọ̀ fún láti sùn lóru ẹ ìmọ̀ amúnínú òru máa fi tọ̀ mí fi ka alukurhani lákùn máa ṣà bá ń ṣàmójúkúrò fún bá ń ṣe pẹ́rẹ́ ọ̀ṣọ́ fihan ọlọ́run ti gbàdúrà méjèèjì ìṣẹ̀fẹ́ méjèèjì ọlọ́run ó gbà á torí ẹ̀ àmọ́ gbìyànjú bá ń gbà wẹ̀ àtúmọ̀ fún alukurhani kíkà ni kíkà alukurani ẹ̀sìn nìyí kì í ṣe kíkà nìkan kódà ìmọ̀ tó wà sí lára kíkà alukurani náà lòun náà ń bẹ lórí tí kurani sọ náà ni wọ́n tú fún wa kámọ́ jẹ́ kákan mọ́ ká lásán láì gbọ́n tó ń wí méjèèjì láàpò pọ̀ bàbá ti ń kà láì gbọ́n tó ń wí a sì máa fàyè lẹ̀ ká lọ́ gbọ́n gbọ́n tí kurani wí lẹ́nu àwọn àpá lẹ́nu àwọn onímọ̀ tí wọ́n mọ̀ ṣe wá sí fún wa. wọ́n kọ́ ọ وعن عائشة رضي الله تعالى عنه عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل العصر شد مرزا شد معزرة وحيا ليلة ويقظ أهلا رواه البخاري ومسلم عائشة رضي الله تعالى عنها قال النبي صلى الله عليه وسلم في أباك كسي ما وعد بين يوسف ورمضان قال النبي يوسف وقوس قطوره آه، يوسف تولي وأحيا ليلة àwọn òru òru mẹ́wàá gbẹ̀yìn yẹn nìyí a ànábì máa ń jọ́sìn yóò lékún jọ́sìn púpọ̀ láwọn òru yẹn nìyí wà á yẹ pàgọ́ àhàlà àwọn àwọn aráalé yóò kí wọn a ti wà lórí òru gbẹ̀yìn pé dáadé a sì lọ torí pé a má gbàgbé lílá yóò bọ́ sí kan nínú àwọn òru mẹ́wàá gbẹ̀yìn yẹn so a sì mọ ebi máa sábà máa bọ́ sí ọlọ́run nìkan ní máa mọ̀ yóò ti ṣẹlẹ̀ ká tó mọ̀ pé ni torí ẹ̀ á fìlẹ̀ amẹ́l fìlẹ̀ ìbáàdà láti ṣe ìfigagbága níbi ìjọsìn eléyìí lára àwọn akọ̀kọ̀ tó lóore fún mùsùlùmí tá a máa ń lé nìyẹn ẹ ẹ má jà fi ẹ̀tẹ́ lẹ́ka wọn pàlàpàlà pa ògbẹ̀yìn àfà ó dọ̀wọ́ yẹn jábẹ̀ mú ọlọ́run ìtànàbí mú wáyé nìkan máa darí àwọn èèyàn sí òsì tó kan àfà tí màá sọ fáwọn èèyàn pé ẹ òru dìsẹ́mbà òru january fọ́ọ̀sì ìjọba tàbí fọ́ọ̀sì òru gbùrù fúráìdì kí ló kàn wọ́n pẹ̀lú lẹ́yìn kí ló kàn kí ló kan ìmáàmù pẹ̀lú ìkòkò pẹ̀lú ọpọ́n afá kí ló kan ìmáàmù ẹ wọ́n ní wọ́n yẹn pín tan ajá tan ẹ̀ka ní ìmáàmù náà nílé yìí ẹ kò sí ọgọ́ kan fún gbọ̀lẹ́ lè yọ ní bọ̀dé kọ́nà kó sàánú ni ẹ látara àìlẹ́kọ̀ọ́ àìnímọ̀ ẹlẹ́mìkan jẹ́ afá lásán ni òbílẹ̀ jẹ́ ńlọ̀pọ̀lọpọ̀ adẹ̀fìnrú òun ni onímọ̀ asọ́nà òyìnbó èmi ni dìbẹ́bà kìíní kan ká múra ẹwọ́ sọ báyìí a ṣe tàájúdì tàájúdì àti gbẹ̀yìn ọdún ẹ̀dàkùn ànábì olómẹ́lẹ̀ yìí wá àbótisọ́rẹ́ ànábì rí ẹ̀wọ́ mùsùlùmí wọn ni aláṣẹ ní wọn àti ṣe ara ẹni ìwọ ni o dá gbogbo ẹ̀sìn rẹ gbé ìsìláàmù rẹ ìjìnà sí wọn gbogbo àwọn afá aláṣà látù nítorí jẹ náà wá business center náà sọ ẹ̀sìn di business center òun náà sọ ọ́ di efcc ò tí ì ráyè tí wọn wá ráyè rẹ gbogbo wọn nìyí wọn mọ kó wọn sí jẹ kí wọn kó wọn sí rí so torí ẹ n tẹsí sọ òun ni ká darí àwọn èèyàn sí so tó bá ti bọ́ sí the last ten days ní Ramadan ànábì máa ń tún lékún níjọsìn fún Ọlọ́run ní àwọn òru mẹ́wàá yẹn òru mẹ́wàá gbẹ̀yìn Ramadan yẹn nìyí. وقال وعن عائشة رضي الله تعالى عنها قال في كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره رواه مسلم ولا النبي صلى الله عليه وسلم أنا بي أما بينجو دان دي بوش ما بينجو before lọ before ni يعني tó ثم di last ten days last ten days Ramadan àná bí máa ń lé fún gbìyànjú gan ní à ń lẹ́yìn nìyí a tún lékún náfìlà a tún lékún a tún lékún ìjọsìn kódà iná ṣe é ti ká fún last ten days ògùn náà nàbí ti kọ́ wa nù ìgbìyànjú ni yìí máa ju àwọn ìgbìyànjú tó ń ṣe bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láti bẹ̀rẹ̀ Ramadan the last ten days yẹn nìyí a tún increase the effort yẹn láti tún súnmọ́ lọ́wọ́ ọba bó ṣe yẹ ká ṣe nìyẹn eléyìí ni ìlànà nàbí وعن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم يعتكف في العصر الأواخر من رمضان أنا أبي أنا سيئتي كاف من لاستن باللاستن بي في رمضان إلا سيئتي كاف وإن كان لو قورا سكان النوع ومسلح لأن شو ما يناس لا ما كان القرحاني ما سي يا يفهم ما شدوا شدوا فري ثم لبي فوري لبي فوري àwọn adarí ìlú àwọn alábàágbé aráàlú wọ́n ṣàdúà last ten days àmọ̀ síbẹ̀ eléyìí náà pèrè ti ká so iye àsìkò tó bá rọyàn lọ́rùn tí yóò fi ṣe òun ni yóò fi ṣe kì í ṣọ̀rọ̀ yẹn náà fílà ni sọ̀rọ̀ bí sàlọ́lá àṣọlá kálímọ̀ pé the last ten days yẹn ni kì í fi ṣeré wọ́kọ́l وعن عن ابن عباس رضي الله تعالى عنهما النبي صلى الله عليه وسلم قال في ليلة القدر التمسوها لعشر الأواخر من رمضان رواه البخاري عبد الله بن عباس رضي الله تعالى عنه لما صلى الله عليه وسلم التمسوها ليلة القدر أنا بني يجو láti lé pàbá ẹgbìyànjú láti wá ìlàásìrì awáàfin ní ìkan nínú ààyè ní àwọn ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn òru mẹ́wàá gbẹ̀yìn Ramadan so ìkan náà ni ó jẹ ìgbà mi ò lè jẹ twenty first ìgbà mi ò lè jẹ twenty third ìgbà mi ò lè jẹ twenty fifth twenty seventh or twenty ninth ìwọ̀n gbogbo àti ó jẹ tó bá rí bẹ́ẹ̀ ó lè rí pé ayé abẹ́lẹ̀ ó béèrè rí so nígbà bá ti pé a ti bọ́ sí the last ten night láti máa ṣe ìgbìyànjú bẹ́ẹ̀ ni mo ti ṣe ìgbìyànjú tó bá lè ṣe é ti káàfù ó dáa bó lè ṣe é ti káàfù náà nìyí sọ. So, wà ní ilé rẹ wọn ṣàfọ̀mọ́ àbò ìbọ̀mù nínú gbìyànjú òtún lọ ṣe wáàsí òtún lọ ń gbọ́ wáàsí láwọn alẹ́ yẹn nìyí kò lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn bó ṣe ń lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yẹn náà àfọ̀mọ́ òdì kò gbẹ́ lẹ́nu rẹ subhanallah alhamdulillah wàlá ilà ilà allah wallahu akbar ó ṣe lọ ìdúbà ọ̀rọ̀ ìlọ́rùn nínú àwọn nínú àwọn àfọ̀mọ́ onítọ́lọ́run sọ táwọn kùrá nìyí ìzọlùmọ̀ láyé gbogbo àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run wọn mọ̀ bọ́ọ̀lẹ̀ nínú òrùlé látàlọ́ pàdánù including Jibril Jibril nìkan fúnra ẹ̀ ní ó bọ́ọ̀lẹ̀ ẹ̀mìkún àmọ̀ lórí àlámọ̀rí ọmọ ènìyàn kọ̀ọ̀kan táǹbẹ̀ náà tá a gbé síwájú ọlọ́run aláàmọ̀rún ṣe àfáàtà mọ́tọ́lá ẹ̀fájẹ́rì wọ́n sì máa tọrọ àláfíà ọlọ́run ìfọ̀kànbalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run fún gbogbo oníkálùkù tí máa ń súnmọ́ ọlọ́run títí títí títí kálùkù wájà rí tí ó ti yọ jẹ̀mọ́ torí ẹ̀ kì í ṣe àsìkò tá a máa fi ṣe awẹ́wàá tá a máa fi ṣeré tá a máa fi ṣe ẹran dandan rédèrèdè pátápátí jẹ́mọ́jẹ́mọ́ àsìkò tá a máa ń kà fún òun náà ni. وقال وعن عائشة رضي الله تعالى عنها قالت قلت يا رسول الله أريت إن علمت أي ليلة ليلة القدر ليلة القدر ما أقول فيها قال قولي اللهم إنك عفو تحب العفو عنه رواه أحمد وأصحاب السنن وصححه الألباني يا عائشة bẹ̀rẹ̀ pé ah tí máa mọ̀ pé ní alẹ́ tèmi alẹ́ ilé láti mọ̀ fọ́dúnrún kí ni tí yẹ kí n mọ wí kí ni tí mo sọ ẹ wò kábàámọ̀ ìyá àìsà nìyẹn o àìsàn nàbí sallallahu alaihi wasallam ẹ̀ tó yá pé àwọn ìbéèrè ọ̀rẹ́ ẹ̀sìn a máa ń lo agbárí lásán agbárí tó ti kankan bẹ́ẹ̀ a máa ń lo ẹ̀ kí ló burú bẹ́ẹ̀ kí ló burú bẹ́ẹ̀ ni kí ló burú ó béèrè ní pé kí ló yẹ kó ṣe ni ó ní béèrè pé kí ló burú nínú nínú tó ṣe rárá kí ló yẹ kó ṣe ni. ìyàwó àìsàn rẹ bí ọmọ ọ̀hún tá a dá níyà ó ní wàhálà bí sọ̀rọ̀ ọmọ àwọn àlùfọ́lám ti máa mọ̀ pé àyè orí rẹ̀ lẹ́ni lé látọ̀rọ̀ fọ́tìrì kí ni kí n máa ṣe kí ni kí n bí kí ni tó dédú ṣe mi. arábìnrin tó mọ̀ sọ yìí pé allahumma innaka afuwun tuhibbul afwa ọba tí máa ń ṣàbójúkúrò fún ni ni ó tilẹ̀ kí ẹ̀sìn yẹn kó tóbi tó Allah subhanahu wa ta'ala ọba tí máa ń dárí jù ni tí máa ṣàbójúkúrò fún ni títí máa kẹ́ni lẹ́yìn àforíjì lẹ́yìn àbójúkúrò ni tó ṣe gbọ́dọ̀ àfọwà olúwa ni ó sì nífẹ̀ẹ́ kó mọ ṣàbójúkúrò fẹ́rùsìn rẹ̀ fọwáfọwá ni ṣàbójúkúrò fún mi jàmá eléyìí ni àdúrà tó tóbi dùn sí àwọn the last ten àdúrà tó tóbi jù tó tẹ́lẹ̀ kò sí aláwọ̀ ìnáka àfọwọ́ tó ẹgbà wọ́n sì ní wọ́n fi kọ́ ní aláwọ̀ ìnáka àfọwọ́ tó yẹ bọ́lẹ̀ àfọwọ́ máa ní ọba kìdí wọn lè wọ́n bẹ̀rẹ̀ sí ní jó owó tó ń wá forí ìlú jó ṣé yín lọ́rọ̀ ẹ pẹ̀lú <laughs> bí kan ló lọ sí ájì bẹ́ẹ̀ ni aláwọ̀ máa tó yẹ bọ́lẹ̀ àfọwọ́ máa ní ìnáka àfọwọ́ wá bẹ̀rẹ̀ sí ní jó ẹ̀mọ́ àwọn èèyàn òòrùn àṣàdédé gbà wọn báwọn afá ti rí àwọn èèyàn òun ni torí ẹ̀yìn afá ìjà bẹ̀rù ọlọ́run ìjà bẹ̀rù ọlọ́run káàrí àwọn èèyàn pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run anábì sallallahu alaihi wa sallam nígbà fi rí èèyàn nìyẹn bí ẹ bá rí wọn jákujàku náà ni wọn mọ dìsílẹ̀ bàbá sì rí wọn dáadáa náà ni wọn mọ dìsílẹ̀ kò sí èméjì àwọn yakunu murabbi yakunu murabba ẹ ìdí máa ń bẹ lára olùkọ́ ní bẹ lára akẹ́kọ̀ọ́ àmọ́ wọn náà nìyí tí wọ́n tó jẹ́ mùsùlùmí ó láǹfààní láti mọ ohun tó tọ́ àti tí ò tọ́ láti gbọ́ ohun tó dáa àti tí ò dáa èyí tó bá ń gbọ́ tó dáa tí wọ́n sọ fún ẹ pé ọlọ́run sọ báyìí ànábì sọ báyìí èyí ẹni gangan ni kí wọ́n mú ọkàn ó dùn wọ́n fi wọ́n wọ ẹni gbígbà àwọn àfáà tó mọ̀ wá ṣe tí ó takò fún ọlọ́run àbótakò ìlànà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wa qala wa 'an ibn Umar فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر من رمضان على الناس صاع من تمر أو صاع من شعير على كل حر أو عبد ذكر أو أنثى من المسلمين رواه البخاري ومسلم النبي صلى الله عليه وسلم وش لون يكون كان زكاة زكاة الفطر دي أكبر سلاية بس وربانتم أما هو حديث 48 nínú àádọ́ta àdìsí tí dr al-Matari hafidhahullah tí wọ́n kó jọ wọ́n náà bẹ̀ ṣe zakat al-fitr lọ́rùn èèyàn sọ́ọ̀n sọ́ọ̀wù kan ní ní tèmínú sọ́ọ̀wù kan ní gírú láàyò lórí èèyàn kọ̀ọ̀kan ẹrú ni ọmọlúwàbí ni ẹni lẹ́rú lábẹ́ yóò yọtẹ yóò yọtẹ ẹrú tó ayọ̀ zakara àwọn sa lórí ọkùnrin lórí ni ayọ̀ ẹ̀rí a sì yọ fún àwọn aláìní mùsùlùmí léyìí ọmọ jẹ́ ìtawọn náà fi sọdún ìyẹn ọdún ìtúnú àwẹ̀ wọn kò sọ wájú gbà náà lọ. waqal وعن أبي أيوب الأنصار رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم سبعة وستة من شوال كان كصيام الدهر النبي صلى الله عليه وسلم لن بعد رمضان وفي مدفع من شوال وفي تلي وفي قولي láàdẹ́yìn tó fi gbogbo gbogbo ọdún tó gbàwé ọdún kan fọlọ́run òun yóò gbà lọ́rọ̀ náà torí ẹ̀ lára ṣe olórí dáàmú ṣe òun náà nílé àtúmọ̀ ọ̀rọ̀ wọn létí lórí rẹ̀ insha allah ẹ̀ wá rí hadith gbẹ̀yìn òun náà ni hadith Abi Qatada radiyallahu ta'ala anhu wa anna Rasulullah sallallahu alaihi wa sallam qala ثلاثة من كل شهر ورمضان إلى رمضان هذا صيام الدار كل هذا صيام anabi sallallahu alayhi wa sallam ó ní àwẹ̀ ọjọ́ mẹ́ta nínú oṣù àwẹ̀ ọjọ́ mẹ́ta àti ramadan sí ramadan àwẹ̀ ọjọ́ mẹ́ta àti ramadan sí ramadan eléyìí ni yóò mọ̀ tí wọ́n fi gbó yóò fi gbogbo gbogbo ọdún wọn ló fi gbà ẹ̀fọ́ ayẹyẹ pé eléyìí oore ńlá ni wọn ló jẹ́ fún mi abẹ́lẹ́ ọba Allah wa ta'ala ó ṣàlékún àgbọ́yé fún wa Ramadan tí ó ti wọlé tọ̀ wá ọ̀bẹ̀lọ́n kọ́nà jẹ́ káwa náà wọlé tọ̀ ọlọ́mọdé kí wọ́n gbà lẹ́yìn wa ó dẹ́ oníkálukú wa sí ìjìgbà náà lọ ó ṣàlékún ìmánì wa àlékún àlàáfíà wa àlékún arísìkí tá a ti gbà á àti àlékún ìgbìyànjú tá a lè ṣe dáadáa ní àsìkò náà kọ́lọ́kọ́ ṣe rọrùn fún wa lẹ́ẹ̀kan sí i tá a bá gbọ́ pé wọ́n ní wọ́n rí oṣù ní alẹ́ tèmi láti ẹnu sòtọ́ọ̀nù mùsùlùmí àábẹ̀rẹ̀ àwẹ̀ lọ́la tó bá ní wọn òróṣù lálẹ́ tèmi ọ̀la kò sáwẹ̀ àwọn èdè ọjọ́ àlàmísì yóò tó bá jẹ́ mbẹ́ àbẹ̀lọ́ ọlọ́kọ̀ sọ wa dùgbà náà lọ ọlọ́dẹ kan ṣoṣo ọlọ́run bá Allah subhanahu wa ta'ala wa sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa ashabihi wa sallama assalamu alaikum wa